mo kí káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébánkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká òṣèré fíìmù àgbéléwò táwa ajíṣefínní táwọn ènìyàn túmọ̀ sí mọ́ńkele ni ó ti ń kí ọkọ rẹ̀ kú ìpalẹ̀mọ́ ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tí ó sì ṣe àfihàn fọ́nrán fídíò ibi tí òun àti ọkọ rẹ̀ ti ń ṣeré gẹ́gẹ́ bí olólùfẹ́ táwa ajíṣefínní ni ó lo ẹ̀rọ ayélujára rẹ̀ láti fi kí ọkọ rẹ̀ máyọ̀wá àlí kú ìpalẹ̀mọ́ ayẹyẹ ọdún ìkejìlélógójì èyí tí ó fẹ́ ṣe tí ó sì sọ ọ̀rọ̀ dídùn nípa ọkọ rẹ̀ ó gbàdúrà fún tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà tí wọ́n sì ń ṣàdúrà fún ẹ wo díẹ̀. Thank you. ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré àti olùdarí fíìmù àgbéléwò ọmọwùnmí ajíbóyè ni ó ti ń lo ẹ̀rọ ayélujára rẹ̀ láti fi kí ọba aláyélúwà ọba jimoh oyètúnjí ti òṣogbo fún yíyẹ òun sí fún ayẹyẹ ìsìnkú ti ìyá rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe láìpẹ́ yìí ọmọwùnmí ṣe àpèjúwe ọba oyètúnjí gẹ́gẹ́ bí ènìyàn onírẹ̀lẹ̀ tí ó sì wí pé bí àwọn ènìyàn bá gun ẹṣin nínú òun wọn kò lè kọsẹ̀ rárá tí ó sì kí ọba náà tẹ̀yẹtẹ̀yẹ fún àdúrótì àpọ́nlé àti àyẹ́sí tó fún òun ní ọjọ́ náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúmọ̀ olórin ẹ̀mí Àdùkẹ́ Gold ni ó ti ń kí ọkọ olórin ẹ̀mí Bukola Beckis kú ayẹyẹ ọjọ́ ìbí Àdùkẹ́ Gold ló lo ẹ̀rọ ayélujára rẹ̀ láti fi kí ọkùnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Dámilọ́lá Beckis tí ó sì ń wí pé ó yẹ ní ẹni tí ènìyàn pè ní ìránṣẹ́ Ọlọ́run àti ọkùnrin oníwà tútù ó gbàdúrà fún wípé yóò túbọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé tí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn náà tí wọ́n sì ṣe àmì sí àdúrà rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré Bùkọ́lá Adéẹ̀yọ̀ ni ó ti ń kí akẹgbẹ́ rẹ̀ Fọlọ́runṣọ́ Adéọlá tí àwọn ènìyàn tún mọ̀ sí Àríkẹ́ Gold kú ayẹyẹ ọjọ́ ìbí Bùkọ́lá Adéẹ̀yọ̀ ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi kí i tí ó sì ń wí pé ọ̀pọ̀lọpọ̀ ohun ni àwọn ti jọ là kọjá tí kò sì ṣe bẹ́ẹ̀ gbé àwọn mì ó kí i fún dídúró ti òun nígbà tó rọrùn àti ìgbà tí kò rọrùn fún gbígba òun ní ìgbà òjò àti ní ìgbà ẹ̀rùn ó ṣàdúrà fún wípé Ọlọ́run yóò túbọ̀ máa dé gbogbo iṣẹ́ rẹ̀ ládé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré mìíràn bíi mú ìwà olúwa adémọlá hafiz abiodun ìrètí ọ̀sáyẹmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n sì ń kí i pẹ̀lú. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà òṣèré lọ́tà ṣúkú ni ó ti ń rọ àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ láti mú ìdúró wọn ṣinṣin lábẹ́ bó tilẹ̀ wù kó rí lọ́tà ṣúkú ni ó lo ẹ̀rọ ayélujára rẹ̀ láti fi ọ̀rọ̀ láti fi rọ àwọn akẹgbẹ́ rẹ̀ láti má yẹsẹ̀ lórí ìṣòtítọ́ pàápàá jùlọ nígbà tó bá dàbí wípé ìrètí fẹ́rẹ̀ pin tí sì tún wípé kí wọ́n gbìyànjú láti mú kí ìfẹ́ àti ìrẹ́pọ̀ kí ó jọba láàrin wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú àti olórin ẹ̀mí ayọ̀ ajẹ́wọlé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí wòlíì àgbà ni ó ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn fún yíyẹ́ òun sí lọ́jọ́ ayẹyẹ ìbí òun ó wí pé òun dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ènìyàn fún àdúrà àtẹ̀jíṣẹ́ ẹ̀bùn àti àwọn ohun ìyanilẹ́nu ọlọ́kan-ò-jọ̀kan tí wọ́n ṣe fún òun ó dúpẹ́ lọ́wọ́ àwọn iléeṣẹ́ tí wọ́n ṣùgbọ́n òun bákan náà tó sì ń wí pé lótìítọ́ ènìyàn láṣọ ènìyàn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin olùdarí àgbà pátápátá fún iléeṣẹ́ fẹ̀kómi global nigeria limited adéfẹ́mi lawrence ni ó ti ń lo ẹ̀rọ ayélujára rẹ̀ láti wí fún àwọn ènìyàn tó ń dá èékánná sí wípé èékánná wọn ló ní kòkòrò tó tó fifty thousand four hundred and thirty tí ó sì lo ẹ̀rọ àyẹ̀wò òyìnbó tí a mọ̀ sí microscope láti ṣe àfihàn irú àwọn kòkòrò tó ń bẹ nínú èékánná ẹ wo díẹ̀ nínú fọ́nrán fídíò náà. your beautiful nails both the one of your wife and yours as a man carries 18 times more live bacteria than the surface of a toilet seat. You know how dirty a toilet seat is. Imagine having 18 times more of that bacteria in your finger and then you go and use that finger to touch somebody's inu mnu just because you want to pleasure her. ní nọ́mbà ẹlẹ́kẹta ilé-ẹjọ́ gíga tó ń bẹ ní Maitama ní ìlú Àbújá ti dá gómìnà àná fún ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ wa Godwin Emefiele sílẹ̀ lórí sísan owó ìtanràn tó tó ọ̀ọ́dúnrún mílíọ̀nù three hundred million naira tí ilé-ẹjọ́ sì wí pé kí ó pèsè àwọn onídùúró méjì tí wọ́n sì gbọ́dọ̀ jẹ́ olùgbé ìlú Àbújá àti wípé wọ́n gbọ́dọ̀ ní ohun ìní kan ní agbègbè Maitama ilé-ẹjọ́ tún wí pé ọ lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù yìí nílé-ẹjọ́ yóò tún kó ara jọ láti gbọ́ àwọn ẹ̀sùn mẹ́fà mìíràn tí àjọ tó ń rí sí ọ̀rọ̀ àjẹbánu EFCC tún kà mọ́ lẹ́sẹ̀ tí ilé-ẹjọ́ sì ń wí pé kí ó jọ̀wọ́ gbogbo ìwé ìrìnnà rẹ̀ sí ilé-ẹjọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìjọba àpapọ̀ ti bu ọwọ́ lu kíkọ́ àwọn iléèwé fún àwọn ọmọ ọwọ́ sí àwọn ọjà àti àwọn iléeṣẹ́ káàkiri orílẹ̀-èdè nàìjíríà láti rí wípé àwọn obìnrin rí iṣẹ́ wọn ṣe dáradára àti láti lè ṣe ìgbéga fún ní ìlú Àbújá nígbà tó ń ṣe ìfilọ́lẹ̀ àwọn àtúkọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan èyí tí àjọ Federal Ministry of Women Affairs tí wọ́n ṣe ètò rẹ̀ ààrẹ ṣe àpọ́nlé mínísítà tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin Uju Kennedy Ohaneye fún iṣẹ́ takuntakun tí ó ti ń ṣe láàrin ọgọ́rùn-ún ọjọ́ tó dé orí oyè tí ààrẹ sì ń wí pé ohun gbogbo tí àwọn ń ṣe ni láti mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wí pé ó yẹ kí orúkọ òun wọ ìwé ètò àgbáyé ìyẹn Guinness Guinness Book of Records fún àwọn àtúnṣe tí òun ti ṣe níwọ̀nba ìgbà tí òun ti dé orí oyè gẹ́gẹ́ bí ààrẹ ààrẹ sọ wípé nígbà tí òun jẹ́ gómìnà Èkó láàrin ọdún 1999 sí ọdún 2007 òun gbé Èkó kúrò ní ìpínlẹ̀ tí kò jẹ́ ohunkóhun dé ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún tó tóbi jù ní àgbáyé tí ó sì ń wípé èyí ló túbọ̀ fún òun ní ilẹ̀ rere láti dupò fún ààrẹ tí òun sì wọlé ó wípé nítorí àtúnṣe ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe dìbò yan òun tí òun sì sì ń ṣe láti ọjọ́ àkọ́kọ́ tóun ti dé o orí àléfà ó wí pé gbogbo ọ̀nà lòun yóò gbà láti rí wípé orúkọ òun wọ ìwé ìtàn àgbáyé. a ò ní rí jù báyìí lọ lórí àjá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àkókò yìí ká tó máa lọ ẹ máa rántí wípé ká má bàá jìyà la ṣe ń yá má jìyà lọ́fà adébánkẹ́ aládé lórúkọ tèmi ire o.